yasma'u بها أحد إلا dakhalaha àlìjẹ́nà yìí ẹnìkan ò ní gbọ́ nípa dáadáa tí ń bẹ ń bẹ̀ kò ní gbọ́ nípa ntò kó bẹ̀ ní dáadáa àfi kó ń tàn kó ṣetán láti wọ bẹ̀ àwọn àfa wọn nígbà tọ́lọ́ ń kọ́kọ́ dá àlìjẹ́nà tí ò tí ì kó àwọn ṣẹ́ tá a ṣe sí tọ́wárí jìbí ọ̀lọ́ yẹ̀wò ló wí báwọn wípé ẹnìkan ò ní gbọ́rọ̀ ntò kó sálì jẹ́ náà yìí àfi kó ń tàn gbogbo ọ̀nà kórìkó ń wọ bẹ́ẹ̀ àbí ọlọ́run o dákùnmọ́sẹ̀ ìfàlẹ̀jẹ́ nínú náà sì kẹwa. ṣùgbọ́n kí la fẹ́ lomi ni pé jubilu sọ pé wàhín zetik yàrá bi wàhín zetik ó ní mo búra pẹ̀lú yí ìwọ ọlọ́run ọba eléyìí náà ìròyìn ni ó mi nu ahadith ààrẹ rí wípé àmọ́ ń búra. jamaa a sọ fún alẹ́ kan wípé àwọn aráàfin mẹ́ta kan ń bẹ tasawa máa lò fún búra a wa pé ìkan ń bẹ òní aluwaawu alibaahu walitaa ǹjẹ́ lẹ́ mọ̀ wípé ètò pọ̀jù tá a máa rò láti fi búra ń bẹ̀ òun náà ni gbólóhùn wà wàlọ́hì ẹ rí i pé òun lọ pọ̀jù wàhín zetik wàbí nafsi wàbí lẹ́dí nafsi muhammad biyadi ẹ rí i pé wà yẹn ló pọ̀jù so àwọn àfàmù wa bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀rí lẹ́yìn wà báwo náà tún máa ń wá bilahi bi'in zetik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gbólóhùn táwọn tiẹ̀ òun ò kì í sábà wá òun ìsábà wa àkọ́dọ̀ àwọn àfáà ní òun tẹ̀ ń sábà máa ń sẹ́ pẹ̀lú allah nìkan ni akàrí pé talahi no common akalasa ara àwọn àfáà mi tí wọ́n sọ pé nígbà míì náà a máa lọ pẹ̀lú rob a máa lọ pẹ̀lú rob bó dẹ̀ pé àwọn àfáà wọ́n fi mọ̀ hàn wọn lórí eléyìí ṣùgbọ́n ètò common ni pé a máa wá pẹ̀lú kíni pẹ̀lú allah ìyẹn ni pé talahi wọ́n ní òun ni bọ́lọ́wọ́ bá àlekíọ́lá bó ṣe máa ń lò òun nìyẹn ńlá fi rí pé ìfọkọ́mọ́n jù òun ni wàlọ́hí lẹ́yìn náà òun náà bá a náà òun ni pé tá a náà máa ń ṣe kí ni o máa ń wá kọ́lọ́wọ́ bá àlekíọ́lá kó fún wa ní àgbóyin tá a sọ yìí. iná ẹ̀rí pé aṣọ fún alẹ́ káwọn afáà ní ọ̀nà ó tá a máa ń gbà búra àwọn ọ̀nà yẹn náà là ń sọ yìí inú kẹ́hìn ló gbólóhùn wáw àbíkó lo bá àbíkó lo tá àwọn gbólóhùn yìí òun ẹ̀rí gbogbo àtàbàtì yẹn ni pé wọ́n búra gbólóyìn ọmọ wà ń bẹ̀ jùbìlì sọ pé wà zatik anabi sọ pé wàlẹ́dì nẹ́sùn muhammad bíyẹ́dìhì àtàwọn míì míì míì tá a ti rí ẹ̀rí pé a náà níbi tọ́lọ́ sọ wípé ìrìn anabi sọ wípé wàrọ́ bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so a rí pé wà òun yẹn ọ̀pọ̀ gẹ́gẹ́ bá a ṣe wí síwájú. jẹ̀mẹ́à ọ̀rọ̀ búra là ń sọ yìí ó níbi kálukú wa ṣe máa mú ìbúra ìbúra yìí èyí máa fi nǹkan mi ìbúra lẹ́yìn ọlọ́run ìrẹ́ mùsùlùmí èyí máa fi nǹkan kan míì búra lẹ́yìn ọlọ́run èyí máa búra pẹ̀lú nǹkan míì lẹ́yìn ọlọ́run ọmọ sàkóbá fẹ́ sìn kí lè rí wa. àáfàá wa abdullahi ọmọ umar ó ní dájúdájú ń ṣẹlẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọba àáfàá wa umar yẹn tọ́jú bàbá tiẹ̀ ọba lẹ́ni tí ń sọ̀rọ̀ lọ́jọ́ kan tí wọ́n ń búra pẹ̀lú bàbá rẹ̀ yẹn ni pé umar búra pé bí a bí mo búra pẹ̀lú bàbá mi fakọ́l anabi wa sọ pé ala ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ inna allaha yanhaakum antahlifu bi abaikum anabi sọ̀sọ̀rọ̀ sọ wípé dájúdájú ọlọ́wọ́ bá àlekè ọlá ọkọ̀ fún yìí kẹ́ ẹ máa búra pẹ̀lú àwọn bàbá yín anabi wa sọ pé mankana halifan ẹnikẹ́ni tó bá fẹ́ búra nù yín falyahlif billahi awliyasmut kóńtò ń yà fọlọ́n búra tàbí kó dákẹ́ kó búra kì í sọ̀rọ̀ yẹn lórí ẹ̀ tó wàá mọ̀ kọ́ sáfẹ́ búra káwọn yẹn lè gbọ́ ọ gbọ́ yà á kúkú fọlọ́ ń búra wà ilà tí ọba ti ṣe é ṣe falitesmut ọ̀dẹ́ yà dákẹ́ ẹnu rẹ̀ hadith wa nu sọ̀hí bukhari àti muslim bákan náà nu hadith mi anabi sọ wípé sallallahu alayhi wa sallam man kana halifan fala yahlif illa billahi onṣẹ́lá sọ pé ẹnikẹ́ni tó bá mọ̀ kó n fẹ́ búra o ó ń tàn gbọ́dọ̀ búra pẹ̀lú nkankan àyàfi pẹ̀lú ọlọ́run òun ló kú ṣẹ̀dá wa bákan náà àríyá rí mi tánàbí sọ nù hadith imaamu ahmed musnad imaamu ahmed wọn lànà bí sọ pé man halafa bi ghayri allah faqad ashrok òun ṣe ńlá sọ pé ẹnikẹ́ni tọ́ba búra pẹ̀lú tó yàtọ̀ sọ́lọ́hún òun tàn ti bẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ ó ti múrogún pẹ̀lú ọlọ́hún ó ti ṣe ṣíríkù àṣẹ wípé ẹni tó tóbi la fi máa ń búra ẹnìkan wàá tóbi jọ lọ́hún lọ àdẹ́pẹ́tẹ̀yìn bá fẹ́ fọ̀rọ̀ rinlẹ̀ tó fẹ́ káyàn nígbàgbọ́ lórí ẹ̀ tó fẹ́ búra lórí ẹ̀ ẹni tó tóbi náà lọ́lọ́run lèyàn fi máa ń búra má bá wọn sọ́mọ́ ilẹ̀ tí ń wọ̀sùn rè èyí filẹ̀ búra má bá wọn sọ́mọ́ ọ̀bàtálá ń gbọ́ má bá wọn sọ́mọ́ ìyá ń di àrò èyí wí bẹ́ẹ̀ ọlọ́run lèyàn fi máa ń búra. jamaa njẹ́ lẹ́ mọ̀ wípé ẹnikẹ́ni tó bá ti wá fọlọ́wọ́ bá búra yìí òun tọ̀hún àti gbà wípé nígbà tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ yìí ọgbà wípé òdodo ni tó bá ti fọlọ́run búra tó bá jẹ́ pọ̀ dodo ni fàbí wà ní ma tó bá jẹ́ pọ̀ lọ parọ́ àbí pọ̀ búra lórí ntí èso dodo sẹ̀ríà ọgbà mú lórí pé ó búra lórí èké à ń bọ̀ pẹ̀lú agbára ọlọ́run lórí àlàyé ọ̀nà wo ni sẹ̀ríà ọgbàgbà irú ẹni bẹ́ẹ̀ mu ọ̀dà nítẹ̀síwájú ẹ̀yin ara lé ǹjẹ́ lẹ́mọ̀ wípé bá a ṣe ń sọ̀rọ̀ búra yìí kò tún wá lẹ́tọ̀ọ́ sẹ̀ríà wa fojú tó korò wó ẹ̀sìn wa fojú tó korò wó kéèyàn wa máa jẹ́ tọ́ ẹ pé tọ́ba rẹ́rìn kọ́dà yóò tún búra fáwọn ìka wàláì mo sì rẹ́rìn tán ni kí ni bùkátà ìbúra lórí pọ̀ rẹ́rìn ẹlòmíì gbólóhùn kan ìbúra kan ni gbólóhùn kan ìbúra kan ni pé ẹ̀sìn wa kòrò ojú ṣẹlẹ̀ yìí kílẹ̀ rí wa àwọn àfáànù sọ́tò lọ́kọ́lẹ́m wọn ni ọlọ́wọ́n bá àlékè ọlá sọ ní ayé ẹlẹ́kẹ̀wá wípé wàlẹ́ àtúntún kólẹ̀ halẹ́àfin mahin ọlọ́run dojú ọ̀rọ̀ kanabi sọ̀rọ̀ lẹ́ àlùsọ́lá ń kí oníṣẹ́ ńlá masi sì jẹ́ ntí ó máa tẹ̀lé àwọn èèyàn tó jẹ́ pé gbogbo wọn sá máa búra wọn sá máa búra wàlẹ́ àtúntì má tẹ̀lé wọn o wọ́n máa tẹ̀lé àwọn bẹ́ẹ̀ àwọn àfa nínú àwọn tafsir wọ́n ní gbólóhùn halaf wọ́n ló túmọ̀ sí kẹsìrò halif ẹni tó wá jẹ́ pé gbogbo wà ní máa búra gbogbo wà ní máa búra ọlọ́ni ìwà ànábì má sì máa tẹ̀lé ọ̀rọ̀ wọn yẹn ni pé má tẹ̀lé wọn o àwọn tó máa ti máa ń búra eléyìí fi hàn wípé wọn ò fẹ́ ká máa jẹun tí ó máa búra sá tí ó máa bákan náà àwọn àfa àwọn nítorí pẹ̀lú ẹni bẹ́ẹ̀ yóò ti máa ra lórí tó jẹ́ òdodo yóò búra lórí tó jẹ́rọ́ yóò búra gbogbo ìgbà ni ó sọ̀rọ̀ búra wọn ni eléyìí náà ti tó wípé ká jìnà sí ìkàmọ́ búra ìkàmọ́ búra ní gbogbo ìgbà ọlọ́run tó sọ̀rọ̀ mí inú Qur'an ọlọ́ọ̀bà àlekẹ́ọ́lá sọ pé inú suratul Maida ó ní wàhfàdù àìmánìkùm ọlọ́run ní wàhfàdù ẹ̀ mójútó ìmọ̀ búra yín ẹ ṣàkíyèsí ìmọ̀ àbúrò yín àwọn àfáàní alẹ́mtìnà min halfi ala ahadil akwal wọ́n ní túmọ̀ ẹni tí ọlọ́run kọ̀ fún wa kọ́ ẹ pé gbogbo bàtà bá ti ń sọ̀rọ̀ báyìí láàmú àbúrò gbogbo àwọn sọ̀rọ̀ báyìí láàmú àbúrò wọ́n ní túmọ̀ ayẹ̀ yìí nìyẹn ìyẹn ni pé ká jìnà sí ìmọ̀ àbúrò wọ́n ọ̀rọ̀ tó nídìí búra obìnrin lórí ọ̀rọ̀ tí nídìí obìnrin wọ́n ní ká jamaa lẹ́yìn bàtà agbélé yìí àkíyèsí mọ̀ tó ń bẹ tá tọrọ bá ṣẹlẹ̀ tọ́ ẹ kó wọn náà lọ sọ fọmọ ìyá rẹ pé só lè búra tọ́wọ́ á búra njẹ́ o tún máa ń nígbàgbọ́ sí i àbíkọ́ ń bọ́mọ ìyá rẹ sọ̀rọ̀ ó wí wíwí ẹnu ẹ̀fẹ́ ẹ̀ bórí kẹ́ ẹ̀ gbàngbọ́ ọwọ́ àfọlọ́ ń búra njẹ́ ẹ máa ń nígbàgbọ́ sí i jamaa idà halafa muslim lè àkíhì bìlá fàyàǹbàgì àyùsọ dẹkọ njẹ́ lẹ́ mà wípé nígbàkigbà tọ́mọ ìyá wa bá búra fún wa ọ̀rọ̀ bùkátà ká gbàgbọ́ Kani nígbàgbọ́ pé ìbúra tó ṣe yẹn òdodo ni èyàn kí ń gbà kéèyàn búra fún yàn tán kẹtùn alẹ nígbàgbọ́ sí ìbúra rẹ̀ wọ́n ní kílẹ̀ rí wa wà ń ọ̀lẹ́mà mínú dídàhù kọ́dà kọjá gbúgbà tó búra tán ń tẹ́ ẹ mọ̀ ọ́ yàtọ̀ sí tó búra lé lórí akọ́ kọjá wípé ẹ̀ nígbà búra rẹ̀ kílẹ̀ rí wa òun náà ni ẹ̀rí tọ́wá inú sọ́yìn bukhari àti tìmọ̀ muslim hadith yẹn ọjọ́ nàmbá 2 three thousand four hundred and forty-four nù sọ́yìn bukhari two thousand three hundred and sixty-eight nù sọ́yìn muslim afa abirora ni قال رسول الله صلى الله عليه وسلم anabi muhammad sallam wọ́n sọ wípé rọ́ọ̀ Isa ibn maryam alayhi salam wọ́n ní anabi ọlọ́run Isa tọ́jà anabi tọ́wá síwájú anabi muhammad Isa ọmọ maryam wọ́n ní orí arákùnrin kan sárọ̀kọ arákùnrin yẹn jí isa wa sọ fún pé e, ó ní asrokt ìwà arákùnrin kò sì jalè arákùnrin para tí ó dáhùn ó ní kálá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ mi ò jalè o wàlẹ́dì ìlàhà ìlàhù ó ní mo búra pẹ̀lú ọlọ́run tí ò sẹ́lómi lẹ́yìn rẹ̀ lẹ́yìn kò ní jọ ọlọ́run èmi ò bú èmi ò mú nǹkan kan kìnìún ní sọ́wìí ó ní àmọ́ntùbìláhi isa ni mo gbọ́ ọlọ́run gbọ́ o wàkàdàbùtù àyìn ni ajẹ́ pé ojú mi ló dìsíìfù mi èmi rò pé mo ọkọ ọjàlè ni mo gbọ́ lọ́ngbọ́ torí pé ẹni tí fọlọ́nbúra pọ̀ ọjàlè ṣùgbọ́n tí rí sáré ni kó jí nǹkan ṣùgbọ́n ní wàhálà ẹ̀hún ó ó ní mo búra pẹ̀lẹ́ tó jẹ́ pé kò sẹ́lómi lẹ́yìn ni mo gbọ́ o torí pé tí n bá tún bọ́ pẹ́ bíbà tí ni a jẹ́ pé ojú mi ní láàyè ẹ̀rọ wa béèrè pé máa ń gbin náà ọba tí kì lé ni ó tó mú ni ẹni tẹ́ ẹ bá filẹ̀ fọlọ́n tó ọlọ́n bá tẹ́ ẹ ẹ̀yin náà ó tún bá kábàámà ẹ ọlọ́run ọba yín mú ju bẹ́ẹ̀ ṣe lérò lọ ẹ má jẹ́ àmọ́ rò lè gbara wa lẹ̀ a lè lọ́wọ́ a ọlọ́run dákun mọ́ o ó kúkú tá a fún wa ṣùgbọ́n táwa rí pé ó ti sọ́dọ̀ ọlọ́run ló fi jẹ́ wípé àwọn àfa wọn ní bá sírí ẹnìkan bá tún nídìí ìbàjẹ́ kìí sàkọ́kọ́ tọ́kọ́ sí ìbàjẹ́ nu ó ti kẹ́ títí ń jọ́lẹ̀ dà torí pé lọ́wọ́ bá wa ti tíìrù lára orúkọ rẹ̀ nu àwa tí wọ́n bẹ̀rẹ̀ láṣìírí ni ńjọ́ tásìírí ẹ̀ bá tún ẹ gbà pé ọlọ́run ti bò ó bò ó bò kó tó tú kàn síta ńjọ́ àṣírí bá wa tú ẹ bá kábàámọ̀ jama lórí eléyìí ń tà ń sọ ni wípé bí èèyàn bá ti búra fún yín pẹ̀lú ọkọ̀ ọlọ́run pẹ̀lú kanú ìròyìn ọlọ́run ní ẹgbàgbọ́ ẹ fílẹ̀ fọlọ́run tọ́ba tán ẹ̀yìn kò lè tán ọlọ́run nítẹ̀síwájú ǹjẹ́ lẹ́mọ̀ wípé alḥalfu bi asuma ilà wasifatihi làkìlá fún bẹ́ẹ̀ ni alilẹ́ni fi anna man qala wàllọ́hi àwùbíláhi àwùtàlọ́hi fàhánẹ́t anna aleyhi kàfàrọ̀ ǹjẹ́ lẹ́mọ̀ wípé àwọn àfa wọ́n gbà wípé kéèyàn máa búra pẹ̀lú ọkọ̀ ọlọ́run àbí pẹ̀lú kẹ́mìnà ọlọ́run bóyá sọ pé wàllọ́hi. àbá sọ wípé billahi àbá sọ wípé tallahi bẹ́ẹ̀yàn bá wí bẹ́ẹ̀ ìjẹ́lẹ̀ wọ̀nyí pé tó bá jẹ́ pé àti tó bóra lé lórí ọ̀padà wàá lọ sàbòsí lérí ẹ̀ ọ̀rọ̀ orí bó ti wí àwọn afọ àparapọ̀ pé òǹtọ̀hún yọ sàn kàfàrọ̀ ìtanà ọwà lórí ẹ̀ tí san o ìyẹn lọ́fà tó fi jẹ́ wípé téèyàn ọba ó lè pẹ̀lú kéyìí inú orúkọ ọlọ́run ọba ó ọba ń jẹ́ téèyàn ọmọ ọba jẹ́rú ẹ̀ o. gẹ́gẹ́ bí arahman arahman kí n sọ pé wabi rahman tàbí wabil awwal ọba àkọ́kọ́ tó yẹ pé laisa qablahu ṣéun kò sí nǹkan kan wájú ẹ̀ kéèyàn búra bẹ́ẹ̀ àbí rabbil alamin wa rabbul alamin aw wal hajj alladhi la yamut àbí kéèyàn sọ pé òun búra pẹ̀lú ọlọ́run tó jẹ́ pé ọba tí ò ní kú láéláé àtàwọn tó jọmọ́ bẹ́ẹ̀ àwọn àfáà ní ìyẹn lè fi búra ǹjẹ́ lẹ mọ̀ wípé lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá ẹnu wọn kò wípé èèyàn lè búra pẹ̀lú ìròyìn ọlọ́run ìròyìn ọlọ́run èèyàn lè fi búra èèyàn lè búra pẹ̀lú ìròyìn ọlọ́run lápẹẹrẹ kéèyàn sọ wípé kéèyàn fi jalal kó fi búra kìbí jalalihi aw wa kibiriyaihi wa idmatihi wa izatihi gẹ́gẹ́ bá a ti rí ẹ̀rí síwájú pé jibril ó búra pẹ̀lú pé òun fúra bí izatik òní wàá ìzàtìk òun búra pẹ̀lú ìlú ọlọ́run. jamaa àárẹ̀ ẹ̀rí hadith kan láti ọ̀dọ̀ àfọwọ́ àbí hùrẹ́rọ̀ rọ̀bì allahu ta'ala ani àbí hùrẹ́rọ̀ sọ wípé anabi ọlọ́run anabi sọ̀rọ̀ sàlám sọ wípé anabi ọlọ́run ayub alayhi salatu wa salam lẹ́yìn ìgbà tó ti dáná lẹ́yìn ìgbà tára rẹ̀ ọ̀yá tí gbogbo dúkìá rẹ̀ lọ́tọ́lá rẹ̀ tán ìgbà tọ́lọ́ ọba àlekè tó fún lálàáfíà padà ìgbà tọ́lọ̀ ọba àlekíọ́lá fún lálàáfíà tọ́lọ̀ ń dá dúkìá rẹ̀ padà nǹkan dé ẹ̀wá wo tọ́lọ̀ ń ṣe fún léèmọ̀ jamaa tó bá di ọ̀la pẹ̀lú agbára ọlọ́run á tẹ̀síwájú lórí abala hadithi anabi ọlọ́run ayub alayhi salatu wa salam wa salamu alaykum wa rahmatulahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين أكي أوان أستاذ واتي وبا lórí àlámọ̀rí pàtàkì eléyìí tí ó ṣe pàtàkì fún wa láti mọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bá a ṣe rí i pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn nínú ayé tí wọ́n pera wọn ní mùsùlùmí náà ni wọ́n máa ń kó sínú àwọn àṣìṣe yìí kọ́lọ́wọ́n bá kójọ kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀ bákan náà ó ní wípé ẹni tó bá ní ìbéèrè kan àbí kejì tó fẹ́ bi ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ mùsùlùmí ní ìpínlẹ̀ ọ̀yọ́ ká pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa zero eight zero five five two two one zero six five lẹ́ẹ̀kan sí zero eight zero five five two two one zero six five bákan náà ni ká máa fi àsìkò yìí sọ fún gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ mùsùlùmí ní ìpínlẹ̀ ọ̀yọ́ wípé islamic vacation course tó jẹ́ ti state ti ọ̀yọ́ state area unit òun náà ni ó mọ wáyé láìpẹ́ láì jìnnà àwọn nǹkan tó wá kù tí a mọ̀ nípa ẹ̀ lágbára ọlọ́run kí rọmọdán tó parí a mọ̀ fi tó wa létí kọ́lọ́run bá kí ó fi ẹ̀mí wálẹ̀ kó sì gba ìjọsìn wa lọ́wọ́ wa kó tó dìgbà míì tá a máa pàdé lórí ètò abdulhakeem lukman òun náà ni orúkọ tèmi má sálámà.